ẹni ọṣẹ ti gbọ́ òpómúléró tv ti dé bí a ṣẹ̀ṣẹ̀ yọ sórí ilé iṣẹ́ tẹlifíṣàn ìpínlẹ̀ èkó LTV eight pẹ̀lú ọ̀kan òjọ̀kan ètò yorùbá alárinrin àgbéyẹ̀wò fíìmù oge ṣíṣe eré ìdárayá ìgbé ayé àwọn ènìyàn jankan-jankan àwàdà àti orin ìṣẹ̀lẹ̀ lóríṣiríṣi láwùjọ. ilẹ̀ káàárọ̀ oòjíire yorùbá lórílẹ̀‐èdè wa àti káàkiri àgbáyé ẹ darapọ̀ mọ́ wa ní ọjọ́jọ́ sátidé ní déédé aago mẹ́sàn-án sí aago mẹ́wàá ní àṣálẹ́ ní iléeṣẹ́ tẹlifíṣàn ìpínlẹ̀ èkó Lagos Weekend Television òpónlérò TV gbogbo igi tẹ́lẹ̀gbẹ̀dẹ̀ bá fọwọ́ bà dídùn ní dùn.